ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express ẹ bẹ́ẹ̀ ni orí abala yẹn la wà fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ dé orí ètò Miliki Express lẹ́wàá yìí ibi báyìí ni fàájì ti ń ṣàn ẹ máa gbọ́ latest trending news bó ṣe ń lọ ní agbo tí a wọ òṣèré ni o nípa ẹ má gbàgbé gbogbo ọ̀rọ̀ tèmi nípa ìbáṣepọ̀ ìfẹ́ bó ṣe ń lọ ní agbo tí àwọn celebrity èmi máa lọ ṣòfófó wa ni kí wọ́n máa ja ìtàn kí wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ màá dẹ̀ máa fi àwọn latest trending song màá máa fi kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ kí ni àkòrí tí mo fẹ́ bá yín sọ̀lẹ̀ lórí lábala tv ẹ̀ mọ̀ pé nípele kejì ibi ìbáyìí mo ti máa ń ní àǹfààní láti sọ̀rọ̀ nípa àkórí kan àkórí òun mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni mo fẹ́ sọ wípé àkórí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé ṣé èèyàn kan ló máa ń dárìn ìrìn àjò ìfẹ́ ni àbí àwọn méjì ló yẹ kó máa ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí boyfriend and girlfriend àbí bóyá fiancé sí fiancé dẹ̀ ni ṣé èèyàn kan ló yẹ kó máa dá ṣe gbogbo ẹ̀ nínú ìrìn àjò ìfẹ́ àbí àwọn méjèèjì ẹ má gbàgbé ọ̀rọ̀ Yorùbá bọ̀ ọ́ ní pé ká fọwọ́ wẹwọ́ òun ni ọwọ́ fi ń mọ́ ṣùgbọ́n nínú ìrìn àjò ìfẹ́ láyé òde òní kò wọ́pọ̀ bẹ́ẹ̀ àwọn kan máa ń fi dá ẹnìkan pé ẹnìkan ni kó máa dá ṣe gbogbo ẹ̀ kí ni àwọn kan tí fẹ́ sọ̀rọ̀ lórí ni pé ẹ jẹ́ kókó mu láti ibi ti communication àwọn obìnrin nígbàgbọ́ pé iṣẹ́ ọkùnrin ni máa pè mí lóòrèkóòrè ìwọ ló yẹ kó máa pè mí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó jẹ́ ọkùnrin nìkan ló máa ṣe pípé yẹn wọ́n máa ní pé bẹ́ẹ̀ ni ọkùnrin ọkùnrin ni baálé ilé ẹbí wọn náà ṣe ń gbìyànjú àti ṣe ìwé ọkùnrin ṣe ń gbìyànjú àti ṣe ìwọ náà lápá kan tiẹ̀ ìwọ náà máa gbìyànjú kó bá lè máa rọrùn tó o bá pè láàárọ̀ wọ́n lè pè lọ́sàn-án kó pè lálẹ́ bí ọwọ́ ìrọ̀lẹ́ kí wọ́n tún pè lóru kó sẹ́sẹ̀ ń bẹ̀ ẹ́ kò sẹ́sẹ̀ ń bẹ̀ gbogbo airtime tó ń sẹ́ǹdì sí ẹjọ́ tá ni wọ́n fi ń pè tó lè fi pè láti ní pé ah hello olólùfẹ́ mi o níbo ló dé o níbo ló wà o obìnrin orí obìnrin mo ti rí pé ọkùnrin á fẹ́ rìnrìn àjò á pò obìnrin ó dá o mò ń lọ síbi báyìí o tí bá débẹ̀ màá pè é obìnrin òde ní pè títí tó máa fi débẹ̀ tọ́kùnrin bá tún bá gbàgbé atúnfúnfún náà tí ọkùnrin bá jàjà wá pè ó yá ẹ o ṣẹ̀ ń pè mí látàárọ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tóbìnrin yẹn bá rìnrìn àjò ọkùnrin ẹ ló tún máa pè láti ìdájí níbo ló dé níbo ló wà ní ṣó ti jẹun gbogbo ẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ìyẹn tí communication nìyẹn tó bá ní pé ká bọ́ síbi pé ó da ọ a fẹ́ ṣe bí ẹni bóyá a fẹ́ múnú ara wa dùn bóyá a fẹ́ tara wa lọ́rẹ̀ẹ́ àwọn obìnrin máa ń kà á sí pé iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ ọkùnrin ni kó tiẹ̀ wá sínú àwọn obìnrin níjọ́ kó ní olólùfẹ́ mi o ó yá wájọ mo fẹ́ gbé ẹ jáde mo fẹ́ gbé ẹ jáde mo fẹ́ kó lọ ra àwọn nǹkan tó ń wọ̀ ẹ́ bóyá aṣọ ni bàtà kò sẹ́sẹ̀ ń bẹ̀ wọn ò lè pa yín sí wọn ò lè mú yín sí kí ló wà ń bẹ̀ mo lólùfẹ́ ẹ̀ jáde kó tiẹ̀ wo boyfriend rẹ títí gbá ah irun ẹ mà ti kún o jọjẹ́ ń gbé lọ sílé gẹrígẹrí kó lọ gẹrun ẹ màá dẹ̀ sanwó ẹ̀ láti inú àpò ara mi lóòótọ́ ṣùgbọ́n obìnrin ní ọgbọ́n náà wà tí ẹ mọ̀ pé ẹ lè fi gbowó yín padà ṣùgbọ́n lásìkò yẹn ẹ kọ́ tí ẹ ṣe kẹfí múnú olólùfẹ́ yín dùn rárá àwọn obìnrin ò ní ṣe bẹ́ẹ̀ ṣẹwárẹ̀ tó máa ń dùn mí òun ni ti ọjọ́ ìbí ìgbà tóbìnrin bá fẹ́ ṣe ọjọ́ ìbí á ti máa wọ̀n wá ah lọ́wọ́ boyfriend mi ọlọ́ọ̀ kódà máa gbalé màá gba mọ́tò kódà màá ọ fẹ́ lè gba báǹkì gan gbogbo ẹ̀ lọ́sẹ̀ máa ní màá fẹ́ gbà bọ́ ẹ jẹ́ kó di tọkùnrin yẹn ìjọba èdè tiẹ̀ kódà ọkùnrin yẹn gan ló máa náwó pa nǹkan tóbìnrin yẹn bá gbìyànjú àti ṣe lákọ̀gbé àkàrà òyìnbó wá ìyẹn kéèkì ń pè à olólùfẹ́ mi o happy birthday ẹ ṣé ọkùnrin yẹn nìkan ló wáyé ká máa náwó ká máa náwó tí wọn náà bá ṣe kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ń sọ̀rọ̀ ìfẹ́ láàrin èèyàn méjì ẹ irúfẹ́ wo la máa perú yẹn tó jẹ́ pé ẹnìkan ló ń dá ṣe gbogbo ẹ̀ ló ń dá ṣe gbogbo ẹ̀ tó bá pẹ́ bó pẹ́ bóyá ó máa sún onítọ̀hún ó máa rẹ̀ ẹ́ ó máa rẹ̀ tó bá dẹ̀ ìrẹ́yìn tó yẹ pé ó ṣe ju bó ṣe ń ṣe lọ kíákíá ó máa pín yà bẹ́ẹ̀ kò ń ṣe pé apá obìnrin nìkan náà ló fi sí ó fi sọ́dọ̀ ọkùnrin kan àwọn ọkùnrin kọ̀ọ̀kan náà wà tó jẹ́ pé wọ́n bàjẹ́ pípé obìnrin á máa pè pè pè pè pè pè pè á dàbí gbà pé irú ọ̀ṣẹ́ òun ló ń tira ìsọkùnrin yẹn lọ́rùn ni ee ṣùgbọ́n bó tiẹ̀ kò sí bó bá ṣe lè wù kó kéré mọ́ tó tó bá jẹ́rọ̀ lórí owó mú wọn pọ̀ ọkùnrin kí ó máa kára mọ́ kára mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ á máa pè lẹ́ẹ̀mẹ́wàá ni tó bá jẹ́ lọ́rọ̀ owó ni ṣùgbọ́n ó lè mú ọ̀rọ̀ olólùfẹ́ ẹ̀ náà bẹ̀ láti yẹ̀ wò lóòrèkóòrè èyí tó bá ṣe yẹn kò pa ẹ́ lára kò mú ìjàmbá wá ó yẹ kó máa pe olólùfẹ́ ẹ̀ lóòrèkóòrè gbogbo àwọn kinní náà ó ní ṣe bí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan náà wà bóyá tó ń ṣẹlẹ̀ àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ kan tẹ̀ ń ṣe nulé tẹ̀ ń tún nulé ṣe obìnrin òun ṣe máṣíìnì kò ń ṣe ẹ̀rọ tó yẹ ká máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó bá ṣe ń ṣe ìkan nínú ilé ìdáná ìwọ náà ó lè ràn lọ láti máa tú ibi tí ìyẹn pálọ̀ láti máa tún ṣe ẹ gbọ́dọ̀ máa ranra yín lọ́wọ́ kò gbọ́dọ̀ jẹ́ ti ẹnìkan bẹ́ẹ̀ ni o nǹkan tí mo ní àǹfààní láti bá yín sọ̀rọ̀ lórí ti àkòrí yẹn òun nìyẹn kò ní jù yẹn lọ ní báyìí lẹ́yìn bàtà tí wàá gbọ́ ilé orin wo la fẹ́ lọ jó sí orin wo la fẹ́ lọ gbọ́ ẹ já lọ gbọ́ táyà láti ẹnu Mẹ́yọ̀kún àṣẹ nígbà tí mo ti gbọ́ ó bọ́ọ̀sì brain bọ́bọ́ ìṣá ó ṣà máa rí kan múlẹ̀ ṣá táwọn obìnrin á máa torí ẹ̀ ṣá máa kú máa dákú sí lọ́rùn ẹ lọ gbọ́ táyà láti ẹnu Mẹ́yọ̀kún.